ẹ jẹ́ kí n máa kí n pé ẹ káàbọ̀ sí a people's opinion. ẹnì pa sọ fún pé lórí ìkànnì iléeṣẹ́ QH radio tá a wà ní Accra lórílẹ̀‐èdè Ghana yìí ní ọwọ́ àṣálẹ́ pátápátá àwọn èrò ọkàn àwọn èèyàn tí wọ́n fi ránṣẹ́ sí wa tá ní people's opinion òun ni a máa mú wá kàn fún yín ní orí agbàgbé níbi tí a ti máa ń play voice note eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n ti fi ránṣẹ́. bẹ́ẹ̀ náà látúnṣe máa ṣe ní àsìkò yìí tí ó lè jẹ́ wípé kò ní sí nǹkan kan tá a máa yọ kúrò mẹ́. ẹjẹ́ á látàpá bí ẹjẹ́ á látàpá bí báyìí. hello alhaji hamzat wàhálà mi pọ̀ mo máa ń hmm. send audio sí yín directly maybe you hmm. pick one or two things. ok ẹ ṣeun. tó máa tó máa ràn yín lọ́wọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mohbad. ẹ ṣeun. ṣe rí <laughs> nkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. àgùntàn ní nkan bẹ àgùntàn tó mẹ́ ẹ ó ní nǹkan bẹ nǹkan bẹ nǹkan bẹ o. Hmm. ìyá Mohbad kì í ṣe abiyamọ tí everybody mọ̀ ni abiyagba alátẹnujẹ bí ẹnìkan ní àtẹnujẹ kó má pa mí o àtẹnujẹ kó má pa mí àtẹnujẹ tó bá ya Mohbad. tí n fi ń tẹ̀lé wù mí káàkiri ṣé wá rí ọ̀rọ̀ ìyá ṣe pàtàkì tẹ́ bá wọnú bíbélì nígbà tí Jacob àti Esau ń dàgbà torí pé Jacob ń ṣe ti màmá ẹ̀ mm, mm. tí Esau dẹ̀ ṣe ti bàbá ẹ̀ ìbùkún tó yẹ kí Esau gbà ìyá ẹ̀ gbà lọ́wọ́ o ó gbé fún Jacob ìyẹn fi ń sọ fún wa pé ọ̀rọ̀ ọmọ àti ìyá le gidi ṣòye yín báyìí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ó le gidi ni èmi gan tí mò ń sọ̀rọ̀ ìmú nírú ẹ̀ lára tó jẹ́ pé mo ní àbúrò tó jẹ́ pa ní iṣu tó dẹ̀ ṣépè tó ní àwọn ọmọ òun ò gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ àwọn ọmọ yẹn ò dẹ̀ bá mi sọ̀rọ̀ but àwọn ọmọ tó àwọn tó súnmọ́ wọn wọ́n sọ pé ní tí màmá wọn sọ ni pé ọmọ dáadáa làwọn ọmọ yẹn so ìyẹn ti máa mọ̀ ṣe rí àdúrà àbí pẹ̀lú pera rẹ̀ ìyẹn náà alátẹnujẹ ni ó yẹ kó ní ọ̀rọ̀ tó máa bá yẹ ẹ̀ sọ ipe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o ipe hmm. jẹ́ àṣẹ báyìí jẹ́ àṣẹ báyìí ṣùgbọ́n àwọn méjèèjì mímí àwọn ọ̀gbọ́n hmm. ṣó yẹ. ẹ má ì tí ì pè wá ẹ má pè wá. ẹbá yẹn they are so daft wọ́n wà daft gan-an ṣó ti yé báyẹn hmm. foolishly bold òun ló ń da stupidity ìyá Mohbad òun ló transfer sọmọ tán pè lé àdúrà yẹn torí tí hmm. kì í bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kọ́mọ yẹn sọ kó kó kó gbé ọ̀rọ̀ sínú kó má lè sọ̀rọ̀ ẹ̀ jáde ìyẹn lọ pé kinní báyẹn gbogbo ní téèyàn bá ń ṣe láyé kó máa fi òtítọ́ àtinú kan ṣe hmm. ìgbà kan ń bọ̀ tí Wùmí máa lọ́kọ ìgbà kan ń bọ̀ tó máa lé ìyá Mohbad síta ìgbà yẹn lójú ẹ̀ máa jà ṣùgbọ́n àtẹnujẹ ọmọ tó ò sí nínú píkṣọ ẹ̀ tí ṣòro báyìí dé tó wá ń tẹ̀lé wọn lọ kóòtù hmm. tó ò wá jókòó pé kẹjọ pawọ́ pọ̀ hmm. ẹ rí i pé nǹkan wà ń bẹ̀ kí ọlọ́run ṣàánú fún wa ojú ń gbà mí tì fún un in hmm. tó bá yẹ pé mo lè change agenda mi ni ṣó ti yé báyìí tó bá yẹ kó ṣeé ṣe ni bóyá mo lè di ọkùnrin nítorí tètè ẹ dúró fẹ́ bobìnrin jẹ́ ń bẹ̀ yẹn kò ṣeé gbọ́. ìyẹn ò possible mọ́ ìyẹn ò possible kò possible èrò ọkàn mi kápẹ́ ni mo lè change èrò ah, ọkàn mi ni mo lè sọ pé àìrò ah, mi nìyí ń bá ní pé mi ì ṣe àbíyàmọ́ kò ṣeé ṣe. Hmm, kò ṣeé ṣe yẹn ti lọ anyway ẹ sọ pé ó ti lọ. mo ní kí ah, mo ní kí n sọ kémi náà sọ ti tèmi ní kẹ́ ẹ gbọ́ àwọn ẹ má gbé ọ́díò mi síta ẹ kà mú tú ọ̀tẹ̀ sínú ẹ̀ tó bá ṣe é ṣe wọ́n kì í ṣe àbíyàmọ́ gidi torí pé gbogbo nǹkan tẹ máa ń sọ opinion yín ni ẹ pé kò sí voice tẹ máa ń sìn táàkì ń gbé jáde àti máa ń gbé voice ń jáde tipẹ́ tó ìkànnì lára ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ gbọ́ opinion tiwọn people's opinion òun la pè é. ẹ jẹ́ ká lọ sí abala míì ìyẹn ká tó lọ gbọ́ voice note ti ẹlòmíì gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé oríṣiríṣi òun náà ni àwọn voice eléyìí tí ó wọlé ẹ jẹ́ ká tún gbọ́ ilé ìwò náà ká gbọ́ ilé ìwò. ẹ kálẹ̀ Mr. Quadri Oríyọ̀mí Babátúndé ló ń sọ̀rọ̀ láti hmm. Nàìjíríà nílùú Èkó. ok ẹ káàbọ̀ ẹ káàbọ̀. mo gbọ́ programu yìí tẹ́ ṣe láìpẹ́ hmm. lórí ọ̀rọ̀ tí wọ́n mi tó fi reply sí. Si pé tán nínú interview tán ṣe fún court pé àbá Mohbad placenta ògbóǹgbòbìnrin wà ṣẹ́rí kankan mo kàn máa fẹ́ kí ẹ mọ̀ nípa nàìjíríà mo mọ̀ pé ọmọ nàìjíríà ni òun bọ̀ ó dà pé most time ní Ghana ni ẹ ti spend ẹ èyí tẹ́ ẹ lò nàìjíríà kò tó èyí ẹ lò Ghana àwa la wà á lu yìí ọlọ́run tí gbà fún wa pé ká rí lu míì lọ ṣe rí ọlọ́pàá nàìjíríà tá a fẹ́ mọ̀ pé ọlọ́pàá nàìjíríà ń ṣiṣẹ́ òun ni kí tálákà kó lọ ja olówó lólè olówó tí mo sọ kì í ṣe olówó ẹ̀kúlé o àwọn olówó gidi bí kí tálákà lọ ja àwọn olówó àwọn top hierarchy kó lọ ja àwọn lólè ṣẹ́ríkí sálákà yẹn wà nù holẹ̀ ẹni tí ò léèyàn ni mo sọ yìí o kó wà nù holẹ̀ ọlọ́pàá wọ́n á ṣiṣẹ́ wọ́n á rí i pé àwọn wá jáde hmm. bọ̀ níbi tí ọ̀rọ̀ ń lọ yìí ọ̀rọ̀ Mohbad àti ọ̀rọ̀ Wùmí gbogbo tó ń ṣẹlẹ̀ tó ń lọ yìí kò ṣe pé wọn ọlọ́pàá ò mọ nǹkan tí wọ́n lè ṣe kò ṣe pé wọn ò mọ gbogbo àwọn instances tẹ̀ ń fún wọn yìí tẹ̀ ṣe ń sọ fún wọn pé bóyá kán mójú lọ bẹ̀ kán ṣe báyìí wọ́n mọ̀ tipẹ́tipẹ́ pé bó ṣe yẹ káwọn ṣe bó ṣe yẹ káwọn ṣe ni ṣùgbọ́n adìyẹ ò ń jẹ fún ara wọn wọ́n má sọ kí ni tipẹ́tipẹ́ ìyá Wùnmí retired police officer ni once a soldier is always a soldier ọkọ àbúrò ìyá Wùnmí ọlọ́pàá ni with high rank. Hmm. ẹ wá rò pé wọ́n wá fún yín ní gbogbo directive yẹn pé kán ṣe bó ṣe yẹ kán ṣe kò lè possible. Hmm. ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí òótọ́ bá máa tó bá máa fojú hàn kò ń ṣe effort àwọn ọlọ́pàá o kò dẹ̀ ń ṣe effort àwọn eh, corona something something àbí kí ló ń pè é ó máa take years ṣùgbọ́n ọlọ́run ló máa jẹ́wọ́ ara ẹ̀ pé òun lọ lọ́hùn nǹkan kékeré báyìí ló máa wá fẹ̀dí wọn síta ṣùgbọ́n gbọ́ ọlọ́pàá nàìjíríà wọ́n á ṣe thorough investigation pé káṣírí àwọn tó pa Mohbad tú ẹtútù ẹ̀ dànù kò lè possible ẹ̀yin náà wo America for for instance nígbà tọ́rọ̀ Tupac tó ṣẹlẹ̀ ṣé àwọn ọlọ́pàá amẹ́ríkà ń gbà yẹn dáadáa pé kíni ṣé wọn ò mọṣẹ́ tó ni gbogbo fẹsitigétọ̀ tán ṣe ń gbà yẹn ọwọ́ ti wọ́wọ́ kò síbi tó ti ń káàdì alẹ́ inú àwọn tí ẹni kọ́ lọ ṣe investigation àwọn tó pa Tupac àwọn tí tó ń ṣiṣẹ́ fún àwọn ọ̀daràn tó pa Tupac ló pọ̀ jù nínú wọn so how do you want them to perform their own duty? ẹ dín ẹran lẹ̀ ẹ ní kólógbò máa ṣọ ẹ̀ ń bọ̀ ẹ fẹ́ lọ mú nǹkan wá nulẹ̀ ẹ fẹ́ lè so but ìgbà táwọn rògbò wọn ti jẹ lọ tó wọn lọ́run kí àṣírí tú after twenty seven or twenty eight years back ṣe fẹ́ gbọ́ iná bíi márùn tó kàpọ̀ pàtúpàkì ń gbà yẹn èèyàn méjì mà ló kù nù wọn àwọn méjì tó kù bẹ́ẹ̀ gan nísìnyí close to seventy náà wà so bọ́rọ̀ Mohbad náà ṣe máa rí nìyẹn gbogbo táwọn ọlọ́pàá ṣe yìí gbogbo táwọn kòrónà àbí kíníkì àbí kòrónà lẹ́sọ̀ tó ń ṣe òfò ọjọ́ kejì ọjà ni hmm. wọ́n mọjú ọ̀rọ̀ wọ́n mọbi tọ́dọ̀ tó yẹ kọ́rọ̀ ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ yìí wọ́n mọbi tó yẹ kó lọ ṣùgbọ́n ọwọ́ ti kanwọ́. Hmm. so nǹkan tí mi kàn máa sọ nípa ẹjọ́ bẹ́rìbẹ́rì tí mò ń mi rò ń kọ́tù wọ́n ti get Wunmi prepare so mistake tí bàbá Mohbad ṣe ni pé mi ìṣẹ̀lẹ̀ sọ pé mistake ni torí ńgbà yẹn náà gbogbo àlà ń pariwo pé bàbá Mohbad òun ló ṣe kíní kan tó fi ọmọ ìyẹn bákan bákan so bóyá ìtara yẹn lẹ́kí bàbá yẹn náà sáré wá sọ̀rọ̀ ká ní bàbá Mohbad ò sọ àwọn key points kankan ni Wunmi ò ní rí ọ̀rọ̀ sọ bọ̀ nígbà pé bàbá yẹn ti sáré sọ àwọn nǹkan tí Wunmi ṣe so ọ̀rọ̀ yẹn náà làwọn yẹn náà sáré lọ prepare okay wellness tí olùbá máa sọ̀rọ̀ angu tó máa bayọ̀ lélẹ̀ nǹkan tó máa ṣe lélẹ̀ and mind you gbogbo ọ̀rọ̀ tí Wùnmí fi takò bàbá Mohbad ń kọ́ tìyẹn ìyá Mohbad ló ẹnjìníà ẹ o torí tí ó bá tí eh, ó bá ní kíní kan ẹ̀ ṣé òun déédéé ṣe ìyá Wùnmí kò close to kò close to bàbá Mohbad that much. Wùmí gan in pass in person bóyá jẹ́ ọmọ ọmọ ìyàwó ọmọ bàbá ìyàwó ẹni tá ọmọ bàbá tá à sọ yìí closeness yẹn ò lè sí débi ti pé wàá mọ eighty percent ní nǹkan tí bàbá akọ ẹ ṣe but ìyá Mohbad ló ń cook up story fún mi pé báyìí ló ṣe máa ṣe báyìí ló ṣe máa ṣe so now wọ́n ti get Wùmí prepared wọ́n tuntun get àbúrò Mohbad tẹ́lẹ̀ mi ò lè pè é e ládùúrà nǹkan gbogbo nǹkan gbogbo orúkọ òwòrò so wọ́n ti tún get òun náà prepared against next sitting nǹkan tí mo kàn fẹ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ni pé ẹ bá mi wọ́n ní bàbá mi bá sọ pé àwọn kan wà ní káyọ̀ ń ṣàjọ ọ̀rọ̀ àwọn pé wọ́n ní kó mọ̀ máa sọ̀rọ̀ on air anyhow bóyá kíní kan mẹ́díà ni I don't know but ẹ jọ̀ọ́ ẹ bá mi bá bàbá Mohbad sọ̀rọ̀ ọ kí n sọ pé ẹ bá mi bá àwọn pípù tó wà ní charge bàbá Mohbad sọ̀rọ̀ pé kí wọ́n fún bàbá Mohbad ní ní guideline tó yanrantí kó fún bàbá Mohbad ní backup kó lọ ṣe DNA ọmọ yẹn kó fight fún kó dúró tì if possible kó gba lọ́yà fún bàbá Mohbad kó òun náà at least bàbá yẹn tó kú ni now ó ní sè ó ní láti àti sọ̀rọ̀ ó ní láti àti ṣe at least seventy percent ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí so come back ẹ̀ up kọ́ ọmọ nàìjíríà náà kọ́ dìde come back Baba, ẹ̀ up kọ́ máa kí àjẹgbin kọ́ ṣe díẹ̀ ní ọmọ yẹn ní ìsìn tó bá ṣe tó bá carry out positive pé Mohbad ló ní kẹ́hìn ó mọ̀ pé plus ní fóun ọmọ òun ò ká kùnrùn tí bó ti sọ pé negative ni DNA ìgbéra kí Mohbad kọ́ ló ní á mọ́kàn pé wẹ́ ọlọ́run ló fún òun ọlọ́run ló gbà á kọ́ mọ̀ lọ́ máa sọ pé bóyá ká filẹ̀ ká ṣe báyìí tó tó bá dọjọ́ iwájú ẹni tó lọ máa padà wá gbọmọ ẹ o ìgbà yẹn it will be too late so bàbá Mohbad kí ẹ má bàa jẹ́ gbé ẹyẹ kó bá gbégbèsè tó tọ́ àti tó yẹ ààrẹ sì pé wọ́n ti gba sẹ́gbẹ́ kan hmm. àṣegun kínní àṣegun kejì wọ́n ti fọwọ́ lágbá lójú ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ìṣàjọ bàbá Ìbàdàn tán ni pé kó má sọ̀rọ̀ ẹ ní àfẹ́ ní bọ́dì ẹ̀yẹ káwọn náà dìde sọ̀rọ̀ tiẹ̀ náà hmm. kó support bàbá yìí kí ẹ má bàa jẹ gbé so nǹkan tí mo ní kí n tún chip nìyẹn olóòtú ọlọ́run máa fún yín ṣe ẹ̀ ṣàṣìṣe o àtẹ̀yìn àti dj babs àti ayé bọ̀bọ̀ hmm. ọlọ́run máa wà pẹ̀lú yín o ilé àtọ̀nà yóò ní dàrú o ṣeun kó dàrú. ẹ rí i pé mo sọ fún yín pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fi ohùn ránṣẹ́ dédé bó dẹ̀ ṣe rí nínú ọkàn wọn òun náà ni wọ́n ṣe gbé jáde yẹn pé ẹ à ń gbọ́dọ̀ sọ bí ó ṣe wà nínú ọkàn àwọn à ń gbọ́dọ̀ sọ ẹ jẹ́ kí n tún wo eléyìí náà ẹ jẹ́ ká tún lọ wo ilé ká tún gbọ́ eléyìí náà because àwọn náà sọ pé opinion àwọn wọn ní ká jọ ká bá wọn gbé jáde. Hmm. Alhaji Hamzat ẹ kú iṣẹ́. eku kú takuntakun eh, eku kú ẹ kú ọ̀rọ̀ ọmọ ènìyàn ojú òní tì yín ọlọ́run máa fọwọ́ yín sókè iṣẹ́ yín máa máa ròkè ọlọ́run ga ọmọ òní kú mọ́ yín lójú ẹ̀yin àti bab j dj bab j ati àti ayébọ̀bọ̀. ọlọ́run máa máa fún yín lóye sí i. àmín àmín. ẹ ṣe ti rí lórí ọ̀rọ̀ Mohbad this is the first time tẹ́mi máa send a voice message sí yín okay. inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè send tẹ́ bá lè put ẹ̀ on the air okay. because ó pẹ́ tí mo ti ń follow ọ̀rọ̀ yẹn up during the time tí mo wà outside the country and during the time tí mo return wálé kò sígbà kan tí mi ò follow ọ̀rọ̀ yẹn up ó yanilẹ́nu gan ó yẹ̀ ṣe ni láàánú wípé ọmọ yẹn lè kú báyẹn nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti fọ́ lọ́rọ̀ yẹn ọ̀pù dáadáa mo dẹ̀ ti wò in different dimension and according to baba Mohbad mo ti realize wípé ikú ilé lọmọ yẹn kú kò ń ṣe ìta and ṣé ti rí ikú ọmọ yẹn ó pín ó máa pín sí ọ̀nà méjì it is aburú kò ní bẹ́ẹ̀. ẹ má bínú. either a deliberate act or indeliberate act it could now be indeliberate act that turns to be a deliberate act kí ni reason tí mo fi sọ báyẹn. Eh, aburú kò nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn tán jọ lọ sí ṣò àti nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn tó wà nílé ikú yẹn wà láàrin ilé àní nǹkan kankan ló lead sí nǹkan tó ṣẹlẹ̀ ní ilé now bàbá Mohbad jẹ́ kó yé wa wípé ńgbà tó ń délé òun bá ẹ̀jẹ̀ nínú yàrá Mohbad ẹ jọ̀ọ́ ṣé ẹ̀jẹ̀ tó gbé wá láti ṣó òun ló gbé délé ni àbí nǹkan kan mí ìṣẹ̀lẹ̀ ńlé tó result into ẹ̀jẹ̀ now my question is the first day the second day and the third day this lady does not reach back reach out to Mohbad's father he does not reach she does not reach out to Mohbad's mother until the guy passed on. That is a significant factor to make us believe that it, it was a deliberate act. Now, Shetiwari, with the outcome of the proceeding in court yesterday, it is obvious that this lady had something she's hiding in her cupboard. This matter, I will tell you that, as I said, that it could either be in deliberate or deliberate act. Are you getting me? Couldn't have gotten to this level if this lady had sought a good counsel, either godly counsel, but she could have listened to wrong people and took a wrong step. Apparently, the people surrounding her are small boys, little boys that has no experience. Like they said, Mubad brother was with her, our own brother, the DJ, the the PA, and so on. These are young young boys that I regard to people that has no experience. I can assume and I can assure you that there was a scene between her and Mohbad but that resulted in a fight that led to something that lead to her doing something apparently that led to injury now what this lady could have done when this issue comes up was to call for a family meeting including Mohbad's father mother her mother our own immediate family and open up to them and look for. Hmm. ṣé bẹ́ẹ̀ ló tán sí ni hmm, ok ok um, ẹ jẹ́ ká tún ṣe báyìí báyìí ẹ jẹ́ ká tún ṣe báyìí ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹlòmíì náà ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹlòmíì so tí yóò bá lọ ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹlòmíì. alájí kọdún yìí ẹ káàsán sá. Hmm, ẹ jẹ́ gbọ́rọ̀ ìlú mi. ẹ káàsán sá ẹ kú iṣẹ́ takuntakun hmm. ọlọ́run á máa fún yín ṣe o. àmín àmín. ògo lẹ́yìn ikú kò ní jẹ́ ìpín yín tọmọtọmọ. àmín o. ogun ògo díẹ̀ mi pin kò ní jẹ́ àyànmọ́ yín o. Hmm. mo ń gbádùn ètò yín dáadáa ní gbogbo àwọn bloggers wọ̀nyẹn ẹ̀yin nìkan ni mò ń wo program ẹ̀. Hmm. torí àwọn tó kù bí nǹkan tẹ́ sọ bí ọ̀rọ̀ ò ṣe rí wọ́n pákéjì ẹ̀ káwọn èèyàn lè wò ó but ẹ̀yin ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà nínú ọ̀rọ̀ yín làákàyè wà ń bẹ́ẹ̀. Hmm. ẹ ṣe mọ. ẹ wà àwọn ìbejì yín méjèèjì yẹn ayé bọ̀bọ̀ àti babjes. Hmm. ah ah in fact wọ́n ní làákàyè wọ́n máa gbé kalẹ̀ ọ̀rọ̀ in <laughs> fact méjọba tẹ fẹ́ gbọ́rọ̀ yín gan bẹ́ẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gan ó máa ń mú kéèyàn ní sùúrù kó gbọ́rọ̀ yín ní àgbékalẹ̀ yín bẹ̀tà àwọn tó kún kàn ṣe láwùláwùláwù èmi ò mà kí ń gbọ́ ọ torí. mi ní dátà tí mò ń waste tó ti tẹ̀sí bówó ṣe lè pọ̀ lọ́wọ́ mi kí wọ́n máa gbọ́rọ̀ tí ò ní túmọ̀ bọ̀tọ̀ ọ̀rọ̀ yín bèbà gbọ́ lójúmọ́ ara mi ò ní balẹ̀ ẹ̀ mọ nǹkan táwọn ọmọ mi ń pè mí ni ìyá Mohbab. <laughs> Mohbab. Eh. Mohbab àbí ṣé Mohbad lọmọ òun jẹ bẹ́ẹ̀ni Mohbad ti bá ní mọmí ẹ ìyá Mohbad náà ń pè mí báyìí tó bá ti dé láti ibi iṣẹ́ tó bá mi lé àyà Mohbad àmọ́ pé mo ti máa ti máa gbọ́ program yín wàá ní àyà Mohbad <laughs> ẹ̀yà àti Mohbad ẹ padà lẹ́yìn àwọn ọ̀rọ̀ àmọ́ ah, ní ẹ wo Quadri kò lè jẹ́ kí n padà torí <laughs> àwọn mọ ọ̀rọ̀ yẹn lọkùnkúndùn ìṣe tán dẹ ṣe ń gbé kalẹ̀ ó yàtọ̀ sí tàwọn tó kù Hmm. Ah, bàbá ẹ ò ní dẹni àná ayé tí ń gbóhùn yín ohun táyé òfin ní gbóhùn yín mọ́ kò ní jẹ́ ìpín yín lórúkọ Jésù ìní yín ti dára ọ̀la yín dẹ̀ máa dára nǹkan tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ẹ bá mi kí ayé bọ̀bọ̀ o hmm. àti DJ Babs jays àbí kí ni hmm, orúkọ bàbá kejì <laughs> Jídé Babs mhm, àbí ṣé mo right ẹ bá mi kí àwọn méjèèjì <laughs> pé wọ́n kú iṣẹ́ takuntakun làákàyè wọn ò ní pin àwọn náà ní sọmọnù lójijì now ṣé wá rí ọ̀rọ̀ Wùmí hmm. ọ̀rọ̀ Wùmí ah mi ì mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Wùmí ṣé rí ọ̀rọ̀ Wùmí àti ìyá Wùmí wọ́n ti lẹ̀dí àpò pọ̀ bí nǹkan tẹ́ ẹ sọ àti bí nǹkan tí ayé bọ̀bọ̀ sọ wọ́n ti lẹ̀dí àpò pọ̀ ṣé rí ọmọ wọn ọkùnrin yẹn ọmọ wọn ọkùnrin yẹn sà là ń pè ládùúrà àdúrà bẹ́ẹ̀ ni. a kì í ṣàdúrà lórúkọ ẹ̀ àdúrà kọ́ ló yẹ kán sọ ọmọ yẹn nájọ́ tán bí ọlọ́run wọ́n ti fi nǹkan di lẹ́nu ẹ wo ọmọ Tinubu náà ṣèyí fifteen million lójú sínú àkáǹtì wọn àkókò mọ àkáǹtì ẹ tọjú sí bóyá àkáǹtì Wùmí nù bóyá àkáǹtì Mohbad ní ìwà àmọ́ ẹnìkan náà fún wọn ní ten million hmm. ẹnìkan náà fún wọn ní two million ẹ wo gbogbo owó tán ti ń gbà lásìgbà tọmọ yẹn ti kú ìyá Mohbad olórí burúkú ayé àtọ̀run ni wọ́n mà yẹn. ẹ má bínú ọtún. kò lè rírò ògo yẹn mọ́ ògo ńlá ló sọnù nínú ìdílé wọn yẹn ògo yẹn ò kì í pé méjì nínú ìdílé mo ti sọ fún yín rì mm-hmm. ògo yẹn ò kì í pé méjì nínú ìdílé ògo kan ni ògo ńlá ògo àràbà ńlá kì í pé méjì nínú ìdílé ẹ tún lè lọ bèrè mo mọ̀ nípa àwọn nǹkan wọ̀nyẹn dáadáa ògo yẹn ò kì í pé méjì o. Ogo mm. kan tó ti sọnù yẹn wọn lè rírú ẹ̀ mọ́ tí Jésù máa fi dé now kí ni ìbá kí ni Wùmí ìbá ṣe fún ẹ àti ìyá Wùmí kí náà bá gbé fún ẹ irú owó wo náà fẹ́ẹ́ fi dí ẹ lẹ́nu tán ni kò má lè sọ tọrọ àtàbúrò ẹ náà tó lára àwọn ìyá ní báńkì ẹ ní ní <coughs> tó lára àwọn ìyá nílé ẹjọ́ ẹ mm. èmi tẹ̀ ṣe ń wò pé ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún àbúrò ẹ̀yẹ tó fi ní sọ́fà ẹ má bínú o. èmi ò mọ̀ pé ó ti pàdé àpòpọ̀ mọ́ àwọn Wùmí pé kó má lè sọ̀rọ̀ mọ́ wọ́n ti sọ fún pé àmọ́ wọ́rì àwọn máa fún ẹ lówó iye báyìí ló máa fún ẹ wàá kàwé ẹ àti ìyá Wùmí àti bàbá àti. Eh, Eh, eh, ìyá ìmọ́lẹ̀ àti àdúrà gbogbo wọn ti kòlábò papọ̀ wọn ti kòlábò papọ̀ lórí ọmọ lórí ògo ọ̀la ẹ ògo tó jẹ́ pé wùmí ò lè ògo tí wùmí ò lè dà fún ẹ ẹ. bí nǹkan tí arákùnrin kan sọ ó ní kán lọ ṣiṣẹ́ lórí àkáǹtì Mohbad kán mọ bọ́n ṣe ń gba owó nínú bẹ̀ ẹ̀rí pé àṣírí ọ̀rọ̀ yìí máa tú àwọn èèyàn wọ òṣìṣẹ́ níbi tó yẹ kán ti mú iṣẹ́ ibi tó yẹ kán ti mú iṣẹ́ tó yẹ kán ti bẹ̀rẹ̀ wádìí wọn bẹ̀rẹ̀ ń bẹ̀ òkè náà ti lọ ń mú ọ̀rọ̀ wọn ò mọ́rọ̀ láti dí. ẹ wo bí ayé bàbá ṣe ń lament nípa kán mú wùmí kán mú wùmí dáa lọ́rọ̀ ó ní ẹjọ́ jẹ́ ó ní case láti answer. Eh? àmọ́ àwọn èèyàn àwọn ọlọ́pàá wa wọn ò múṣẹ́ látọ̀dọ̀ Wùmí ká ní pé láti ilẹ̀ náà ti hàn Wùmí ni ọ̀rọ̀ yà ti lójútùú ẹ wo ọmọ tó gbé dání àwọn kan kéde ẹgbà kan yìí lè máa tẹ jẹ́ kí n gbọ́ torí mi ì gbọ́rọ̀ àwọn tó kù pé ẹnìkan sọ pé wọ́n ti ṣe DNA test o ẹ̀kìtá ni o mọ̀ pé Sam Larry ló lọ́mọ yẹn ẹ̀ rí pé ó jọ ni ẹ̀yẹn lọ gbé píṣọ̀ ọmọ yẹn àti Sam Larry papọ̀ ẹ̀ rí pé ṣe ló dàbí pé ó ṣe hà tó pọ̀ ọ́ ẹ ti Baba Mohbad ó kù díẹ̀ káàtó fún wọn ẹ jẹ́ kán gbọ́rọ̀ mi ó kù díẹ̀ káàtó fún bàbá Mohbad Èkìtì òun gbọ́ máa le àwọn ìlú tó kù lè máa gbà ọ kì í ṣe bí Èkìtì o èyí Èkìtì irú Èkìtì wo ni tiẹ̀ ló ní action ẹ èèyàn gbọ́ èèyàn sọ fún ẹ èèyàn ọmọ rìpọ́tù ìyàwó ẹ̀ fún ẹ pé ó ń gbọ́kùnrin wálé ó máa ń fògbò sínú oúnjẹ fóun òun máa sùn á lọ bókùnrin míì sùn ó dẹ̀ pé rẹ̀ níránṣẹ́ ọlọ́run bàbá Quadri màá ti yíwọ́ padà sọ́mọ òun o hmm. màá ti yíwọ́ padà sí kò ní dúró wò ó á ti mọ ẹ̀wù ẹ̀ á ti lọ bọ̀ torí nǹkan tí bàbá Mohbad máa jẹ kò jẹ́ kán lè mọ ìgbésẹ̀ tó yẹ kán gbé ní ìsìn báyìí ẹ wá wò ó wọ́n sọ ògo ọ̀la wọn aṣọ ìbora wọn ayé fàáyà mọ́ wọn lára lójijì kaná ti gbégbèsè níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kan ti lé Wùmí dànù àtìyá ẹ̀ kan ti lé dànù bọ́n bá gbà lẹ́rọ̀ wọn á gbà lélẹ̀ náà ọ́ ṣebí wò abẹ́ ẹnuwé bóyá wọ́n ń ṣe wòlíì ṣá ó lè jẹ́ evangelist rẹ pé wòlíì ni o irọ́ o á ti rìn lọ á ti padà sílé wọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ni lọ́mọ òfò ọmọ ń bo oúnjẹ ọmọ bí nǹkan táyé bọ̀bọ̀ sọ ó ní ọkùnrin obìnrin tó bá ti ń yàlè ó ní bí ò bá para ẹ̀ á. ìyá pa ọkọ kí ló wá gbẹ̀yìn wọn báyìí torí nǹkan tẹ́ ẹ máa jẹ okay now Wùmí sọ pé ẹ bàbá ọkọ òun ó ń gbé àlè ó ń gbé obìnrin wá kí ló kàn án ṣebí ilé ọmọ ẹ ni mo láìkè kan tí màmá kan sọ ó ní ṣe bọ́mọ ẹ lónílé ó dẹ̀ lóun àtọmọ ń close dáadáa ìbá máa gbóbìnrin wá ó lè má lówó tẹ́ ẹ̀ náà àwọn ni wọ́n close ọkùnrin sókùnrin ni wọ́n ó dẹ̀ ń gbóbìnrin wálé ẹ̀ ó wọ̀ fún àwọn méjèèjì ni dàbọ̀sẹ̀dé tó pàdé ìyá Mohbad nílé kí ló kàn án kí ni ìyá ṣe ìwòye láàárọ̀ ni ìyá Mohbad yẹ kó máa wá ìgbà tó jùlẹ̀ kí bàbá náà kó jùlẹ̀ kó má bójú tó ṣáà lè wàá máa kílèmù pé òun lọ́mọ kan tó ń jẹ́ Mohbad tá a máa gbowó lọ́wọ́ ẹ̀ tó ra ṣí tó tó tó gba ilé fún tó gba ṣọ́ọ̀bù fún tó gba gbogbo ẹ̀ fún crazy woman òjòkó náà ọmọ ẹ̀ wà ní mọ́ṣúárì ó dẹ̀ jòkó sínú ilé ẹ̀ ó dẹ̀ ń jẹ òun mu ẹ̀ ń fìdí ẹ̀ ìyàwó ẹ̀ ń fìdí ẹ̀ ó dẹ̀ sùn ó dẹ̀ lè lójú oorun ó dẹ̀ lè sùn tó kù ọmọ wà ní mọ́ṣúárì àà ìyá òfò nìyá yẹn tani bá ti jẹ́ tani bá ti yá wèrè abíyámọ́ ẹ̀. Eh? now ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ pé nípa ọmọ Mohbad ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ bàbá Quadri nígbà tí wọ́n fẹ́ tẹ́wọ́ bàbá wa bàbá bàbá ọkọ ẹ̀ ó fẹ́ gba kí lorúkọ ẹ̀ placenta ọmọ Wùmí yarí kò gbé fún ó sọ fún wọn pé àwọn kọ́ ló lọ́mọ nìyẹn nílẹ̀ Yorùbá yé ó sọ fún wọn pé àwọn kọ́ ló lọ́mọ nìyẹn nígbà tèmi bá ti bímọ bàbá ọkọ mi ló máa ń gba placenta ọmọ á dẹ̀ lọ sí tí bàbá ò bá sì yá ẹ̀ á gbà á ìdá ìyá ọ̀ bàbá náà gbà á wọ́n á dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn but bàbá ọkọ tiẹ̀ fẹ́ gbà á ìwọ ní rárá ó sọ fún ọ pé àwọn kọ́ ló lọ́mọ nìyẹn ẹ lọ kọ́lẹ̀ o ṣe rí ọ̀rọ̀ tí ayé bọ̀bọ̀ sọ òye máa padà ṣẹlẹ̀ àtọ̀rọ̀ kan tí màá kan náà sọ máa yẹn ti tún repeat ọ̀rọ̀ yẹn ní ẹ̀ní bí àná ni ó ti sọ rí ó ní eh, ọ̀rọ̀ ọjọ́ ọ̀la nìyí ó ní ẹkún ọ̀la wọn ní tán bá tètè ṣe DNA test fọmọ yẹn torí pé ẹni tó lọ́mọ ń bọ̀ wá claim ọmọ nàìjíríà la wà náà nígbà tó bá gbọ́ pọ̀ ọmọ ti ṣe báyìí ọmọ ṣe báyìí ọmọ di gómìnà lọ́la ọmọ di kinní kan lọ́la ó máa padà claim ọmọ pòun ló ń lọ́mọ wọ́n á dẹ̀ ṣe díẹ̀ wọ́n á ṣe wá ṣe DNA test gbọ́n ẹ̀ láṣọ àmọ̀pọ̀ ọmọ ẹni wọ́n á wá padà mọ̀ pé àwọn ti fòbò jóná ìyá Mohbad àmọ̀ pé òun ti fòbò jóná àmọ̀ pé àwọn ti àwọn ti ṣàṣìṣe ok now ọmọ ilé ìtàn ló wà ń ta tó ló ó jáde síta pé òun fẹ́ ṣe DNA test òun ló fún ló fún lóyún ló ní kó n keep quiet pé kó n má pariwo síta wọ́n ṣe lọ ṣe DNA test yẹn ìyẹn ìyẹn gbà kan ṣe DNA test wọ́n wá ní ẹ wọ́n ti ṣe DNA test yẹn kì í ṣòun ló bi torí owó torí owó because of the money táwọn àwọn èèyàn ń donate fún ìyá Mohbad kò lè so tọrọ torí pé wọ́n á ṣíà ẹ nínú owó tó ń fún wọn òun ni ò ṣe lè sọ tọ̀rọ̀ ẹ ń parọ́ mọ́ Mohbad pé ẹ ẹ kò lọ sọ́sìpítù nígbà tán mọ̀ pé ó ti kú kò lè bá wọn rojọ́ ok tá a yìí sọ pé ó kàn kú gan kán tó rí sínú eh, coffin tán kan pọ̀ sí pápápá tán sáré rẹ̀ bàbá yìí ṣe mistake o Ọlọ́run bàbá Mohbad ó ṣe mistake pátápátá irúgbà tọmọ yẹn kú kò yẹ kó fún wọn ní authority láti lọ sí òkú ọmọ yẹn ó yẹ jẹ́ kí n dé kí ló pa ikú wo ló pa ibẹ̀ yẹn ló yẹ kán ti pariwo síta pé ẹ gbà wá o lójijì làwọn náà ń gbọ́ kú ọmọ wọn o kí ìyá ẹ̀ náà tú aṣọ sí hòhò kán ní mú wọn àbí wọ́n ti oh my god ah èmi ò mọrú òbí ti àwọn méjèèjì o bàbá dẹ̀ fún wọn ní ọ̀dà pé ó yá ẹ lọ ẹ lọ sí pápápá wọ́n ti ti orí ẹ̀ bọ́nú bọ́nú kínní wọ́n ti yín ọrùn ẹ̀ mọ́nú opó sí wọ́n ti kàn án pa lẹ́sẹ̀kẹsẹ̀ ó di rírẹ́ Ọ mm. ga ọ ga ó ga ó ìgbà tán máa padà wú òkú wọn bá ẹ̀jẹ̀ níbi tó ti smọ́gù ara ẹ̀ pé bo lòún wà yìí tó ti jí sára pé bo lòún wà yìí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára ẹ̀ nígbà tó tó ń bẹ́ẹ̀ rí ikú oró èmi mọ̀ yẹn wọn dájọ́ òdodo mo bá máa gbèjà á jẹ́rìí ara ẹ̀ ẹ wo ọ̀rọ̀ tó sọ ó ní bá pa òun ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa gbèjà òun ló máa dìde ṣọ̀pọ̀lọpọ̀ wá dìde títí dé Washington DC gbogbo Amẹ́ríkà gbogbo wọn ẹ wo Ghana yín bẹ̀yọ̀ ọjọ́ tán ṣọ̀fọ̀ ọmọ yẹn tán wọ black ó yà mí lẹ́nu ẹ ògo lẹ́yìn ikú bàbá hmm. kò ní jẹ́ ìpín wa kò dẹ̀ ní jẹ́ ìpín àwọn ọmọ wa lórúkọ Jésù mo kí yín o ẹ hmm. kú iṣẹ́ takuntakun Ọlọ́run máa fún yín ṣe òtítọ́ ọ̀rọ̀ máa lékè ìyá Mohbad ó pàdé àpòpọ̀ kò pàdé àpòpọ̀ ó máa padà ṣẹ̀sín náà ni hmm. àti àdúrà àdúrà jẹ́wọ́ ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀ kò jẹ́wọ́ gbogbo wọn máa padà ṣẹ̀sín ni láti ṣe ìdùnmọ̀rì òkú ọmọ yẹn máa á jà fún wọn ṣé bí wọ́n wà nílé ẹ̀ báyìí wọ́n jẹ wọ́n mu hmm. owó ilé máa tó díù hmm. àṣírí wọn máa tú ẹ wò lẹ́yìn ìgbà tán bá máa sin ọmọ yẹn tán ẹ máa wo ibi tí Wùmí máa já sí ìyẹn fẹ́ tì wọ́n sí free ni tó bá ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn ó já dànù nìyẹn bóyá Canada ló ń lọ àbá Amẹ́ríkà a lọ tún ẹrù ẹdì hmm. a lọ tẹrù ẹdì a gbọmọ ẹdá ní ní ẹni tó lọmọ a lọ máa bá lọ́hùn ní tí wọ́n bá já sófo bàbá hmm. Quadri tí yín ní já sófo ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á gbà fún yín ẹ ṣàṣeyọrí o God bless you sir. Yes, a jẹ́ pé ní abala ètò wa ta pè ní people's opinion ọlá òun lẹ tún máa gbọ́ mi torí pé àfẹ́ kó jù ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ yín lálẹ́ yìí ẹ máa gbọ́ voice tí ń tó bá di lọ́la tàbí kó tó di lọ́la yìí náà tẹ́ bá dẹ̀ tún ní àwọn nǹkan míì tẹ́ tó rò lọ́kàn pé ẹ fẹ́ fi ṣọwọ́ sí wa ẹ lè fi ṣọwọ́ sí wa náà ẹ ṣe gan ní tẹ́ wa Quadri Hamzat onílùkọ́ mi. QH TV lọ́fẹ́ máa gbọ́ o QH TV lọ́fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH TV lọ́fẹ́ máa wò. QH tẹlifíṣàn dáńgájíá QH TV lọ́fẹ́ máa wò ó bóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH TV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QH TV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH TV la fẹ́ máa wò. àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH TV fẹ́ máa wò ó tv lágbádẹ fún ẹ. Accra and beyond.